al-Misri àfáàgbà tó jọ màkì Imam Malik tó yìí tó bá Imam Malik ṣí ẹ àwọn àfáà tẹ̀ náà ọmọ kí ló jẹ́ sí Malik ṣùgbọ́n àfáà lòun náà òun fóònù àfáà ńláńlá àfáà ńláńlá ọjọ́ ma kí o máa léke ó sì bá máa lè náà ṣe ṣáì fọ́dà àwọn tó bá ṣe ó bá ṣe inú ṣe abin ọjọ́ ma kí o máa and uh, ó sì mọ̀yí Málìkì púpọ̀ ó mọ̀yí Málìkì púpọ̀ àfá àwọn ní Egypt débi pé ìmáàmù Ṣáfì kí olódọ̀ mọ̀ Malik ìgbà tí ìmáàmù Ṣáfì fẹ́ kú ní Iraq tí ń lọ sí Misra léètò ń bẹ nínú àwọn èèyàn tó fẹ́ mít bọ̀ léètò ti kú kó tó lè ọ padà wá mít àwọn ọmọ kẹlẹ́ débi pé ìmáàmù Ṣáfì lọ́wọ́ ti máa ń sọ dẹ́sà ìpẹ́tọ̀ ó kí olódọ̀ Malik làfáì but ó ráwọ̀ orí palẹ́ yìí imam shafi ma wá ń sọ ọlọ́run ọmọ bí àmọ̀lìkí àánú ọ̀nà ìgbé táwọn èèyàn bá ti mọ báwọn àfa ṣe rí láàrin ara wọn kò yẹ káwọn èèyàn máa fa wàhálà àwọn ọmọ ọmọ àwọn àfa wọn ọmọ àwọn àfa imam malik làfa imam shafi rahimahullah ó sì respect àfa ó sì pọ́nlé ó sì mọyì ẹ̀ tọ́ ìmà tí máa mú ṣááfì ikọ́ lọ́dọ̀ Malik ìmà yìí àti pẹ̀lú ọpọlọ tó lọ́n fún àtìmọ̀ tóun náà ni òun ló fi tákù àwọn Ahnaf ní Iraq tọ́ nígbà tí máa Malik tí máa ṣááfì wà ní Iraq bọ̀ yóò mọ́ gbé Malik tóbi ń gbé e tóbi bọ́ àwọn ará Iraq fẹ́ tó so eh, Imam Ṣááfì máa sọ wípé إذا ذكر العلم أبي إذا ذكر الأثر أبي إذا ذكر النعم بعض bá ń sọ̀rọ̀ ọmọ tá sọ̀rọ̀ àwọn àpapà máa líkù ní nàjì máa líkù ní sáà ní ọ̀sọ̀ fún wọn ó gbé máàlìkù sí tó rẹ̀ bọ́ ti gba tí máa mú ṣááfì fi dé misra àwọn òpin náà kan bẹ tó hàn sí ṣááfì tó ń correct Talo ló ní so ìgbà tí Imam Shafi yóò fi dé Misra ó ti hàn sóhun náà bá ah, àwọn òfin náà Malik kan náà pẹ̀tù correct àwọn hadith kan bẹ̀ Malik náà rí but ní Misra àwọn ọmọ kí o Malik ló pọ̀ bẹ́ àwọn làfá àwọn náà gbà tí wọ́n fẹ́ràn Malik púpọ̀ tó gbọ́dọ̀ sọ anything o against Malik yàrá tí wọ́n gbádùn ṣáfì yìí nígbà tó promote Málíkì ní Iraq ṣáfì ọmọ wọn ni wọ́n gbádùn ẹ̀ wọ́n promote náà ṣáfì ṣáfì nígbà tí ṣáfì dé mẹ́sọ̀ tó náà bẹ́ẹ̀ ìṣọ́pútọ̀ Málíkì àṣọ àhúnà àfáà mi kò gẹ́tẹ̀ bí ara wọn gbá ẹ bá ti gbogbo àwọn kan yẹ ní máa ṣe wàhálà púpọ̀ àfáà náà lára rẹ̀ gbantafẹ́ bá sọ wọ́n kàn fa gbárí ẹ̀yìn tẹ́ ìsàfà gbàgbẹ̀ lásán ni yára ní ọmọ gbẹ̀rẹ̀ láìsẹ̀ ẹni pẹ̀lú bá ti mi léyìn kẹ̀yẹ́ tó máa tara ẹni tí ó sáfà òun ló kọ́kọ́ jáde yóò mọ bú ẹnu bí nìyí ẹ̀wọ̀n nítorí ẹ̀sìn náà ni wọ́n fi ń bú ọ̀hún náà lára rẹ̀ gbà ṣáàfì wọn gbádùn ẹ̀ àwọn nígbà tó débẹ̀ tó wọn pé mọ́lì ìṣẹ́ra mọ́lì ìṣẹ́ra ah ara wọn ò bá ẹ máa ń sọ fáwọn èèyàn mú ní ilé tá à ní fún alámojú kú nǹkan tí àwọn tó jù wá in tí wọ́n torí pé wọ́n rí ìtàṣìrí àjìra wọn ó sírẹ́sì tó dáwà gáfíìrì àjìra lọ táàṣì tó gbà wọn lẹ́ni ọlọ́run ọ̀rẹ́ gbọ́m yé ìdí ma fi ń rọrùn fẹ́ láti ogoro fún yàn pé ah, lọ́dẹ́ ó ní pé gbogbo tó kẹ́yìn bá fẹ́ sọ sí mi òun ò tó àwọn tí wọ́n sọrú rẹ̀ sáwọn àfá ẹgbẹ́ wọn tásọ tó jùbẹ̀ lọ táàṣì gbà wọn yẹn náà láàfá pẹ̀lú ládé níwájẹ́ nìyíbọ́ ọmọ yàn kan ní pé máa sọ tèmi rẹ̀ ẹ̀yìn sọ́kò tó pé mo hé jẹ́ tó kó hàn sí mi hàn sí mi lóòrò má ti wá sọ tán ìwọ náà ò bá wá lo ládàbí pẹ̀lú ìwọ náà kàn sọ ti ẹni má kàrà mọ́ lẹ́yìn bá ti sọ tán sórí ẹ̀yìn sọ́kò tó pé mo tájẹ́ jẹ́ mo sọ tó pé tó hàn sí mi ẹ̀yìn sì gbọ́dọ̀ sọ mí tí ò bá hàn sí mi tó tẹ́lẹ̀ bá ti wá sọ tán ìwọ náà wá sọ tó hàn sí ọ kí ló dé tí wọ́n ń gbéra rẹ̀ sí higher pedestal jẹ́ mi lọ wípé ọ̀rọ̀ tèmi yìí lòdodo jẹ́ irọ́ lélẹ̀ bí wọ́n ṣe rọrùn lèmi náà sì pọ́rọ̀ ọ̀tẹ́ náà irọ́ ẹgbẹ́ ọ̀nà wòyàn náà kí ló dé tí wọ́n fi gbà á ah, no no no no no bo no bo hmm? sọ́rọ̀ tó ń sọ sínú súwà lórí ẹ̀ látọ̀dọ̀ lọ kò sí kò sí nùkú ah, sọ́rọ̀ tó ń sọ sínú súwà lórí ọ̀dọ̀ Ànábì kò sí sọ́rọ̀ tó ń sọ sáwọn sọ hábà ní ìjímà lórí ẹ̀ kò sí jẹ́ kí ló fẹ́ wọ́n ló kàn sọ jẹ́ ní bó ṣe hàn sí ọ̀nà àwọn ní kàrámọ́ àmọ́ orí pé ní dédé bẹ́ẹ̀ mi ṣe màmá mo mọ̀ fọ́nà mo tún fún ọ ní ọzọ́rò torí àwọn tó gbé mi àti ẹ lọ àwọn tó rí aṣù fífún pẹ̀lú nǹkan tó lé ju tí wọ́n tó fi aṣe mi lọ mo tọ́ká èèyàn ah, dáadáa sí wọn àwọn àwọn tó sì rí aṣù nǹkan ò gbogbo ara tó jọ gbà wọn láàpá ìmọ̀wé ẹgbọ́n mi ìgbé ní ìsìn pé èmi ò ní problem pẹ̀lú ẹni àfáà nǹkan tó bá ká láfà tí mo bá sọ àbí tó rí aṣù ṣùgbọ́n bẹ́mi náà ṣe ń ṣe tó bá tí ìdí ní pọ́blẹ́mù ní wípé irú nǹkan báyìí ti ṣẹlẹ̀ tó ju eléyìí lọ́sẹ̀ láàrin àfáà tí wọ́n rẹ̀ àti jùlọ ọ̀gá ṣe tó yáṣọ mọ́ nípa èèyàn dáadáa fún wọn dẹ́sẹ̀ ìpáwọn àfáà tí wọ́n rẹ̀ àti jùlọ lọ́nkọ̀ èmi àti èjì ló gbà wọn láàfáà lónìí wọ́n tún dá lọ́dọ̀ ọlọ́jù wa lọ wọ́n tún dá lọ́dọ̀ ọlọ́jù wa lọ tọ̀ kí ló dé mo gbọ́dọ̀ wá sàgbò sí wọn ègbé kí ni ah, ọlọ́yìn kò ní lọ́dà bí tí mo bá sọ bẹ́ẹ̀ tí mo lè sọ sẹ́ ni tó jù wọ lọ tèmi àti ìjọba láàfáà ń gbọ́dọ̀ ṣe àmọ́ sórí bèbí ṣe wá sí tèmi o ẹ̀kọ́ tí wọn náà wà á kọ́ ni pé sọ fáwọn ọmọ kéwù tiẹ̀ náà bẹ́ẹ̀ pé èyí gbé iṣù kọjá àbí tó ti ma iṣù tí ò ní násù látọ̀nà Kùránì kò ní násù látọ̀dà nẹ́bí sọ́lọ́sílá kò sí ìjìmá àwọn sọ́lábù lórí ẹ náà ló wá lókọ́ àwọn ọmọ jáde tó wà fún sọ mi bábi nàṣẹ́hà tó dún ẹmí wọ́n tó fi jù bẹ́ẹ̀ lọ ó sì lò ó fún

táwọn afáàná sí mọ́ ń sọ yóò ní kàlámù náà ọ̀rọ̀ tiwa táà bá sọ sọ̀wábùn yàtàmìlì kọ́tà ó correct but ó ní possibility pé mistake lè wá mi tí ò bá correct ànídó mẹ́ ṣẹgbọ́n mi that is mo ní certainty fọ́rọ̀ correct náà ni mo fi ń sọ pẹ̀lú that conviction tẹ́yìn ọba ti ní confusion kò ní sọ kàlámùnà sọ̀wábùn yahtamil khata ìtumẹ̀ pé afàyé lẹ̀ o agbàpọ̀ correct ṣùgbọ́n àṣọ nígbàtà ìṣe màá sún ó ní confusion ìgbòlè jẹ́ mistake tẹ́yìn bá wá correct ẹ̀ kò yẹ ká bínú nígbàtà ìwọ̀ ìṣe màá sún ẹwọ pàtì kan ọwọ́ pàtì kejì wà kàlámù ọ̀gọ́ ìrìnà ọ̀rọ̀ ẹlòmí tẹ́yà tọ̀ sí ọtí ìṣe tiwa khata on mistake làwọn kà ṣẹ́rí bó ti balance èyí ò ní irú sálàfù yìí inú àwọn eléyìí sálàfù inú mi ò ní dùn èmi ò ní irú ẹni tí ó sọ wé eléyìí ní sálàfù inú mi ò ní dùn pé ìwú ara rẹ̀ nìkan kàlámùná sọ̀wábùn yahtamil khata ọ̀rọ̀ tiwa ọ̀rọ̀ òdodo ni tó ń sì correct àmọ́ possible kò lè jẹ́ mistake torí ẹ̀ ní pé a kì ní close door wọ́n lẹ́yìn ẹ̀ṣẹ́ rọ́dùn fọ́kọ́ ayé arí pé ah ó possible pé khata ò tó òun rí ìlò pé oh, ó lè jẹ́ sọ́dọ̀ but khata ó wà wò tẹ̀nà so amẹ́ríkèjì ń kọ́ wàkàlá mọ̀gáírí náà hátọ̀ ó yàtàmìlò sọ́wà ọ̀rẹ́ tó yàtọ̀ sí mi mistake ni tó gbójẹ́ mistake náà mo bí ṣe rọ́dù fún ṣùgbọ́n ìgbọ́dọ̀ kọ́ jára tó yàtàmìlò sọ́wà tó má padà dánù tán wàhálà ni ṣe ti yẹ gbogbo ìṣe tòótó ó yẹ fẹ́ bẹ̀rẹ̀ ó ṣe àwọn ọ̀rọ̀ tó lẹ́rìí inú ẹ̀sìn náà tó ń sọ fún òkè é tó ṣe pé mẹ́ta àwọn kan wọ́n dè kó wọ́n ṣe ṣáàdù náà yìí ọ̀ nígbà tí máa mú ṣáfì wá dé nìsọ malik ṣe báyìí ah! ara àwọn àfáàbù malik kò gbá torí náà àwọn tó jẹ́ àfáàbù malik ní nìsọ náà ashab bin abdul aziz ashab bin abdul aziz ó wà ń bẹ nínú àwọn tó jẹ́ wọn kí o malik tó sì wà ń a ní abdullahi bin abdul tọ́ ṣàfí ṣáfí èèyàn wọn ni tẹ́lẹ̀ tán tó rẹ̀yẹn nígbà tó di pé tí ń já fún mọ́líkà ara wọn ò gbà ara wọn ò gbà ṣẹ́rí táwọn èèyàn bá fi kàńpa àwọn sálàfù pa kò sí nǹkankan tí ò tí ìṣẹ̀lẹ̀ rí ara wọn ò gbà nígbà ara wọn ò gbà aṣáàbù wa bàdé pé nígbà tí ṣáfí dé mísírọ̀ gbogbo ohun tí ṣáfí wí aṣáàbù tó jọmọ tó mọ́lì títí tó gbà sáré kan lórí sùjúdù aṣáàbù tẹ́ni ká tó bá wù wá tẹ́mọ́ tí yásàgbọ́n tọrọ ṣáàfì yìí tó tóhùn ṣáàfì ìwà hùn ṣáàfì ìwà hùn in tí yásàgbọ́n pé allahumma aliki ṣáàfì ìyà ọlọ́nà kò pa ṣáàfì ìpa yókù ẹgbọ́n sáwà tí ìṣe tó bẹ̀ fúnra kò sẹ́nì kankan náà àwọn tí ń ṣe bẹ́ẹ̀ pé mi àbíkan ìṣẹ́lómi tó tó aṣọ èmi àtẹ́jọ̀ pé aṣọ ìyànlá tó kí ká calm down ọgbọ́ allahumma amiti shafi'i ọlọ́run pa shafi'i shafi'i wà ilá tó bá ti pa lábá ilmu maliki ma maliki ogun èso fẹ́ bá maliki jẹ́ nìyẹn náà ẹgbọ́n ẹgbọ́n ló ṣẹ̀ ó fẹ́ bá maliki jẹ́ nìyẹn náà ìjẹ́ yẹn bá ti yíò sì máa lóòótọ́ kùn sí bó ṣe àtàkẹ́ táwọn èèyàn ní rí àt ìyẹn yé ni ó yé ni torí ẹ̀ náà ni mo fi ń tẹ̀ jẹjẹ pé yes mo fún yín ẹ wò ó àmọ́ bẹ́mi ṣe ń kẹ́kọ̀ọ́ ń pa yín tí ìfẹ́ ṣàgbákò torí yín o ó gbọ́dọ̀ ṣàgbákò torí yín ẹ̀yin náà tra ẹgbìyànjú ẹ má ṣàgbákò torí tèmi náà ẹ má kó bára rẹ nítorí tèmi èmi ò fẹ́ gbé kó bọ́rọ́ kára mi nítorí jẹ òrò lẹ́tọ̀ọ́

so ashab ní abdulaziz àfà ńláńlá ni kò sẹ́ni kankan tí ó jẹ́ máàlì kí lónìí tí ò ní kò sí ashab òun ní sọ̀rọ̀ ilé ìfòrò ṣáàfì ṣe ṣáàfì yìí ṣe ní tó ṣáàfì yìí wọ́n bá pín ṣáàfì sí 1 million ẹgbọ́n 1 million ní òfẹ́ yọkan wọ́n bá pín ashab ní abdulaziz sí 1 million ẹni tí mo jẹ́ mọ̀kọ́lì fún mi kò kẹ́yọkan àti ṣáàfì àti ashab èèyàn láńlá ni wọ́n lọ́dọ̀ wa tàbí kan jáfẹ́ ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run kan àtúgbà kan jù wá lọ sí lórí tàwa ẹ̀yìn sọ ilé ìdúró gbégé ní softland jọ ìmíkan ẹ̀kọ́ lè ó yé mi dáadáa hmm? Hmm? má kàkó bá rẹ̀ dé wọ́n bá ti pìrìsẹ́ntẹ̀ ó lè fi yúùsì mọ́ nǹkan kó fi wẹ̀rí rẹ̀ wò má gbàgbé pé nígbà tí wọn náà dáwùjọ yìí nǹkan ò nítawọn yẹn náà yúùsì mọ́ níwọ̀n náà gbé fún wọn bí wọn náà sọ pé kán wẹ̀rí wò ó lè lára tí wọn náà

ó gbọ́dọ̀ máa lò tí ó máa fi ṣe lọ ìtànkì lẹ́kọ̀ọ́ nù ẹ̀wọ̀n tó bá ti gbọ́ pé wọ́n fẹ́ nìkan sọ̀rọ̀ kan nísìnyí ó pariwo fún kò sọ̀rọ̀ mọ́ kìí sí ní tó bá ti ìṣòro àwọn ní tó pé inú òṣèpé máa súnmù lèmi náà ọ̀bọ̀ gbá tó make sense sense là ń fẹ́ ah, mo sọ báyìí lábáyá náà wá wú ẹ̀rí tí mo sọ pé ah, ẹ̀rí yóò rí báyìí ó sọ̀rọ̀ ẹ̀rí yìí ayọ̀ kàn pariwo náà ni ìtàn tó ń sọ tẹ́lẹ̀ náà lọ sọ lájẹ náà ni má wàá fèsì mi ò fèsì ẹ o gẹ́gẹ́ bó ṣe pé ìwọ ní mọ̀sùlùmíyà o responsibility wípé á ah, lágbájá tó bí mi question yóò láàrin ní àtọ́lọ̀ bẹ́ẹ̀ náà lẹ tó bá bí èmi náà ní tó bá yé mi náà máa sọ fún ṣé tó bá ọpọlọ tẹ ní kí fi dá lónìí ìtí ah, wọ́n ah ojú lágbájá má fi bínú kọ̀ tí ó bá bínú tọ́lọ̀ bá bínú kọ́ bàbá nǹkan wọ́n ń the highest tó lè sọ ń pa ọ̀rọ̀ mi ọgbọ́n the highest tó lè sọ ni hasarun yahtamilu sawa the highest tó lè sọ ń pa mi ah bí sẹ́ẹ̀kì ni àmọ́ yahtamilu sawa so ó fi yàn dẹ yẹ́wọ́ tó mi náà ti wò pé báyá ọ̀rọ̀ tèmi kọ́ sọ wá bún yahtamilu khata ní bí sọ hmm, àmọ́ pẹ̀lú tó bèèbú kọ́kọ́ sọ̀rọ̀ náà ọ̀rọ̀ táà sì ń sọ pé ó sọ ẹ̀rí nípa kìí kàn sí pé ní ńgbà tán bí ṣe kìkìníkà èyí ẹsẹ̀ rí mọ́ o má dárú o ẹsẹ̀ rí o wọn bá bí gbogbo mọ̀ṣáyì ilé ayé wọn gbọ́dọ̀ sẹ̀ rí ẹ̀mẹ́ a má dárú ibi jẹ́ mọ́nà àjò sọ́lá fún náà náà nígbà tí wọ́n ṣáfi wà dédé á ó pa mọ́ lára ṣẹ́wọ̀n kí ìwé lẹ́yìn pé tẹ́bí ṣáfi ti wà ní ìtura malik náà ti wà ní ìtura aṣẹ́wọ̀n náà ti wà náà ní àbí àwọn sáráfà náà ni wọ́n bọ̀tẹ́ owó tán sí láàrin ara wọn ó yé mi èmi mo understand aṣáàbà tó ma jọ́ tàbí wà lórí mọ́sáàbù yìí ìwọ táà tí ń wò pé wọ gangan ni ṣáàfì yìí ti wá ọwá dé tó mo fẹ́ dámà máàlìkì nù ah, ọlọ́mọ̀kẹ́nà mú ṣáàfì àfẹ́ẹ̀sì àfáànlá ni àmọ́ in particular wàláhì in particular mo benefit lọ́dọ̀ ṣáàfì gan specially mo sọ́rí ṣáàfì nínú àwọn tíra tó pẹ́pẹ́ tọ́rọ wọn lè kẹ́ níbọ̀dì nínú àwọn tíra tó pé mo máa ń kà tuntun-kà tuntun-kà tuntun-kà tuntun-kà ó ní manakibu ṣafẹ́ ibẹ́ hàtì manakibu ṣafẹ́ bọ́lùsù méjì lèyí tí mo ní tuntun-kà kò sẹ́yìn tàbí máa kàkó ṣafẹ́ yìí ti hẹ́rì mẹ́jì ẹ́ ń bá ká yẹn tán yọ but yóò sì come down to their level gbogbo nǹkan ní ọmọ sọ́ra fún àwọn sọ́ra fún lé àwùjọ tí wọ́n bá ti ń sọ́ra wọ́n rò pa gọ̀ ni ó fi hàn pádàbù yẹn ti dínkù ẹni tí wọ́n kàn gbogbo ajá nìkan lè yàn gidi ibi ilé ìjáde mo jáde sí ilé ìjáde mo jáde sí ilé ìjáde pé hàn sẹ́rí náà ti dẹ̀rìn wọ́n mọ̀ pé níjọ́ náà bá ti dákẹ́ fún ọ ní ìsìnkú kan ti dájọ́ lára ń bá tẹ̀ lọ kìí ṣe so now aṣáàbù wá sọ lè aṣáàbù sọ pé ẹgbọ́bí ẹgbùbí tó lè dé pé kọ́lọ̀ kó pa ṣáàtì ìrùpáwà gan tàà ti ń sọ ẹni tí bá ń sọ gan kò lè sọ jáde tá gbọ́ tí máa ń rò ẹgbò ní ìrùpé tí wá ti dẹ́gbìn àbípa náà náà bí kó kúkọ́ bá ti dìbẹ̀ àbí náà aṣáàbù sì jù wá lọ ṣáàtì jù wá lọ àbí gbogbo wọn láti gbàlẹ́ ní oore tó fi lótẹ́mì òsèré fún wọn ní òzòrò owó tí ìṣẹ́ tó kàkànà mo mọ irú tó lè fi tó pé ó gbà kó dodo ní tó ń sọ náà ló fi pa áà bọ́sọ́ bó ti ṣe ha nǹkan o máa fi kún pé kátọ̀ òun yàtàmílò sọ̀wà dédé tọ́lọ̀ ń bá pè kan tó ìṣẹ́ bá pè ní jẹ́ èsì tí wọ́n pè ẹ̀yìn ò kó má fi bomi sí i ẹ̀wọ́n lẹ́gbẹ̀mọ́ pé àwọn àfá àmọ́ mọ̀ yẹ ara wọn àmọ́ nǹkan sọ pé nǹkan táwọn mọ́ pọ̀ kọjá ta ń kọ àwọn tá ń tẹ̀lé wọn òun ò mọ̀ nǹkan jàbá ìlọ wọ́n ló fẹ́ wó sáàsù kìnnì kan yóò wá dìde iṣẹ́ tó máa fẹ́ wó sáàsù ìwọ́n náà tó fẹ́ wó <laughs> báwọn kọ́ wọ́n sí ṣe náà ọjọ́ jòkó jẹ́ ìwé sáàfà ọjọ́ jòkó jẹ́ lọ́wọ́ nǹkan mọ́ kékùrù ààrùn ìfẹ́ nínú kankan kó wúlò kó wúlò fara rẹ̀ àwọn akọ̀kọ̀ bá sórí social media wọ́n sáà mọ́pẹ́ náà ni wọ́n sáà kọ́ wọ́n sáà kọ́ sáà kọ́ gbẹ̀ kó gbẹ̀ bó ṣe kọ́ tó wọn ẹmọ tó sọ́yìn ó ṣe kọ́ tó wọn níjọ́ táfà tí wọ́n kọ̀ ládà bá ti wá ṣẹ́ ò nínú pẹ̀lú tí ń bú wọ́n dọ̀rẹ́ padà àwọn adókè ẹ̀rí tí wọ́n dé rà ẹ̀rí kọ́ ló dé ó ìfẹ́ tó ń jà fún ni kò ní sálámà sí ọ àmá kí ọ̀sáàsọ̀ ti padà ń sọ pé ah, yọ́ ni ó pè ọ pé àmú ah, ní kí náà ni ó ti dún súnà padà taklid na ń ṣe ló ń ṣe so Imam Shafi nígbà Imam Shafi wà gbọ́ pé aṣáàbò tọ́lú kò ń kú gbogbo orin tí wọ́n máa ń gbọ́n pa Shafi orí aṣáàbò ní Shafi kọ́ pé tàmánà rí já àlọ́ àmú òun tàfà ẹ̀yìn àmú فتلك سبيل لم فيها بأوحد تمنى رجال أن أموت فإن أموت فتلك سبيل لست فيها بأوحد لعل الذي يرجو فلاي ويدعي به قبل موتي أن يكون هو الرجيم tàmẹ́nà rìjálù àwọn kan wíṣ an àmúta kí n kú òun wọn kí n kú fàyín àmúta tí ó bá wá kú ń kọ́ fàtílkà sẹ́bínú lásùfí ha bí àwọn hajji ojú ọ̀nà èmì ìsọ́kọ́ ní ìbàbẹ̀ náà tí mú bíhi kọbúlà máa ò tí àyíyákò náà húwà rọ̀ jì bọ́yẹ́ ni tí ń ra kà kí n tán tí sì ń wí ìṣẹ̀ kó dùn fún mi tó bóyọ̀ ǹgẹ́ níwọ̀kọ́ fún ẹgbẹ́ ṣáàbì ò dápa ṣáàbù tí ìbá ipá àwọn èèyàn àwọn àfáà bá wá tàníwọ̀n pa ṣáàbù tó ó tún fẹ́ sọ kàrámà aṣáàbù báwa bá mọ̀ pa ṣáàbù lé àwọn yóò ní ti aṣáàbù kọjá bá ṣe kan sọ ẹ wàá pé ṣe mọ tó mú ṣe ṣáàtì yìí fẹ́ wó màmá líkì ní fífọ́ tí ń sọ ní ṣe ṣe bẹ́ẹ̀ owó màmá líkì wà líkì ló fẹ́ pálí anybody tó bá ta ìtàbọ̀ ọ̀hún bọ́yá bí ìmọ̀ bọ́ọ̀lù tó wà Imam Shafi ní kìtàbọ̀ ẹ̀sìláṣẹ́ alẹ́ ọ̀bùn Mas'ud ó ní kìtàbọ̀ ẹ̀sìláṣẹ́ alẹ́ Madina tẹbárí bí Imam Shafi ṣe ń sọ àwọn àhádìsì tí Malik fúnra tó rí jẹ́ pé àánú ah, àwa láti bá àwọn ará ilé yìí wí pé wọ́n lè jẹ́ta àdìsẹ̀ iná lè jẹ́tẹ̀lé ọ̀tàrà àwọn ọmọ ilẹ̀ tí yóò gbà mọ́ àwọn náà ti do èèyàn ńláńlá wọ́n ti bíúdì gan lé lórí pé no Imam Shafi'i rahimahullah ó ń bọ̀ ó mọ̀ kan sàfọkàn wa balẹ̀ ó sì gáàdì gbogbo wa ó sì sọ́kàn wa sódodo ó sì lò wá lóṣèlú wa fún dáadáa gbogbo àwọn tọ́lọ́wọ́n bá lò fún dáwà tó tẹ̀lá fíyà ní àwùjọ wa ọlọ́run ní borí wọn jẹ́ ọlọ́run sàlékún orí fún wọn yóò máa sàlékún orí fún wọn sàlékún orí fún wọn ní gbogbo wa náà ọmọ ẹ̀jẹ̀ ọ̀rọ̀ yìí ọ̀rọ̀ tó tóbi tó bẹ́ẹ̀ sí gbé ẹ̀jẹ̀ kò sí náà sùn lórí ẹ̀ ṣe àyà pọ̀ náà sọ̀rọ̀ kò sáàbì sí ànábì sọ̀rọ̀ kò sí ọ̀sọ̀lá iṣu tó ṣẹlẹ̀ lásìkò wa náà ni pátápátá tó jẹ́ ìṣèhàdá tó àwọn afá ìmáàmù ṣáfì ń bọ̀ wá láti ṣam wọ́n pa ìtàn nàṣìbí anybody tó àwọn tó bá ti lọlé kí ó jọun mo dápọ̀ nàṣìbí ni ẹ ti máa mọ hmm? àwọn tó lọ sí ojú iṣẹ́ salman mo dápọ̀ nàṣìbí ẹwà àwọn ọmọ ọgbọ́n pé jínú nàṣìbí àwọn àlùjànnú na ẹgbọ́n ọ̀dà ẹ̀kẹ́ so Imam Shafi ń bọ̀ wá ọwá pàjọ kan náà máa rẹ̀ Imam Shafi wá ní kí ni àwọn ará oníṣẹ́ ọ̀hún kí ni wọ́n wà lórí ẹ̀ ó láwọn apá kan bẹ àwọn kan Hanifa àwọn kan bẹ àwọn kan Malik Imam Shafi mọ́ fi ó sọ fọmọ sí ẹ orúkọ kàti rí ibi táwọn ọgbọ́n ọgbọ́n tó ìgbà tí màmú Málíkì wá tí màmú Ṣáfì wá dé kí nìkan bẹ àwọn ìyẹn ti wá sí tàásùbù fún Málíkì gan Málíkì àfà sún náà ni wọ́n tàásùbù tó ṣe fún Málíkì gan ah, kọ́dà gan Ṣáfì tó jọmọ tó rẹ pé à nọ nọ ilé ìtìkọ̀ kí nìkan máa ń ṣe ó ní kó ti di lẹ́sùn pé tójò bá rọ̀ ní Andalus wọ́n á ní kálọ̀ lè gbé fìlà Málíkì jáde bọ́yá ẹgbẹ́ kórísámọ̀ òjò rọ̀ ah, tó kí ni mọ́mù ṣáàbì tó sọ pé àà ah, ah, ẹ̀sìn ọlọ́run ọba tó ju máàlìkì lọ ó wá fẹ́ fi hàn wọ́n pẹ̀lú ẹ̀rí náà tó máàlìkì ẹ̀sìn ọ̀sẹ̀ tó lé tàbí máàlìkì wòlé ọlọ́run tí wọ́n ń tẹ́ wọn táwọn èèyàn ní pé ń tà pé wòlé ọlọ́run ò gbọ́dọ̀ sọ mi tẹ́kẹ̀ ẹ́ pé wọ́n lè fi ṣe ọ̀sẹ̀ wọn ẹ̀sìn ọ̀sẹ̀ ọ̀sẹ̀ náà àwọn táwa jọ ń bá fara wọn ò tí ṣètò àṣà àmì táwa àwa náà ti sí ìwà dáadáa tó ṣááfì yìí sí wọn tó tó tí lórí tí ìgbésẹ̀ ní excuse ṣùgbọ́n ìgbà nígbà excuse ó yóò ẹ̀dá lèmi náà yóò wù mí pé báwọn tí ń tẹ̀lé wọn náà mọ̀ pé ẹ̀ẹ́dẹ́ pé nǹkan kan o mi ò fẹ́ larí mọ̀ nǹkan lò hmm? sórí tó fẹ́ sọ fídíò tó ń bá ṣe ọ̀fẹ́ kó bá rẹ̀ ah tó ń bá jáde ah mi náà mọ̀ gbogbo o ṣùgbọ́n yóò rí bí ṣiṣẹ́ ọlọ́mọdé ọba fẹ́ mi jẹ́ ìta lè gba aládá ń bèébú àbí òṣà àti aládá ń bẹ ẹ̀hẹ́n èyí tí mo lè sọ ń bẹ̀ ní pé kí n àbáyá fọlọ́ ọ̀sán àfọlọ́ ìdún sọ òun ni now so lẹ́yìn tí wọ́n sáà là ń sọ̀rọ̀ rẹ̀ àbí sọ̀rọ̀ mẹ́sọ̀rọ̀ ọ ogun ṣáàfì yìí láti ní tìlẹ̀ tó fọ́ ọmọ kẹ́wò malik náà then àfàlù náà ní sọ̀rọ̀ gẹ́gẹ́ mo sọ pé ó jẹ́ ọmọ kẹ́wò malik ó sì tún jẹ́ ọmọ kẹ́wò ó sì tún bá malik ṣe ẹ̀ àfà ìmáàmù ṣáfì wá dé mẹ́sọ̀ ẹ̀wọ̀n agbọ́n tó wí kíní ẹ̀ náà ń bẹ nínú kàtí tó ń bí àwọn màlìkíyà náà nù and ó sì sọ ní àǹkébùrọ ó sọ ní experience ló mú sọ ìmáàmù ṣáfì kò mí tilé but ó kàtírà lé ó ní tíkẹ́ ah lẹ́gbẹ̀ẹ́ sì pamọ́ lè kìí ó lò pọ̀ lé débi pé wọ́n jọ máa ń ṣe àfáà rẹ̀ ni wọ́n ní lẹ́tà wọ́n sọ fáwọn kò lábùl ẹ̀lì anybody ṣẹ́fẹ́ àgbàkàn tó bá ìpáwọn yẹn bá ká àwọn kan wọ̀nyí tó sára yẹn sí ní báyìí rìsálà tó lẹ́sẹ̀ ilà Malik rìsálà tó Malik ilà bẹ̀rẹ̀ lẹ́tà tí Malik kọ̀sí lẹ́sì lẹ́tà tí lẹ́sì kọ̀sí Malik kí ni wọ́n sì jọ ń to lóòótọ́ àfáà ni Malik ló ń gbọ́ pé ńgbà tó kó Madina ta tó bọ́ sí Mísírà pé ó ń ya pa àwọn òfin ọ̀kan táwọn ará Madina wà lórí ẹ̀ pé kò ṣe báyẹn o à lẹ́sìn àwọn akọ̀sí pé láíláí ṣé Madina kan àwọn tàbí ànábì wà ní ẹgbọ́n àfáàrọ̀mọ̀ tó nù kìí ṣe jìngìrìndìrìn dáàjọ́ ń ṣe yìí àmẹ́kọ̀ọ́ náà ni wọ́n jọ fi ṣe fún àwọn ilé ìkọ́ lẹ́ta ilé náà ìlẹ́ta ó dáyà tó kọ́kọ́ lẹ́ ìgbẹ́ta pé àfá ńlá ńlá ni malik jẹ sílẹ̀ ọdọọdún alfu dinar nílé ìfìmọ̀ sẹ́lì sí malik 1000 dinar rọ́sílẹ̀ ìfì lówó lẹ́sùn mọ́ wọn àfá kan ó ti yóò fún malik yóò fún Mansur yóò fún báyá iṣẹ́ àwọn àfá òun náà làwọn àfá tó rán láṣù níbi náà fẹ́ kọ́nfàtà lóde náà kódà ó tún wà ní lẹ́tà tánjọ ẹ̀ṣẹ́jì pé a ah, mo sì rí gífì tó fún mi fún ìyàwó ọmọ mi ẹwà wọ́n máa pàlẹ̀ àwọn alkùdì náà ní ìsìn lọ́wọ́ fẹ́ ṣe ní ẹ̀gbáǹpù kí n kà fojúwò bí èlò ni nìsọ́bù zakat nìsìn fún ti dójú 4.5 million kásàkẹ̀ ní bẹ́yà 4 million àbí ṣe àrígbó ṣe wà yẹn ó jẹ́ ẹwà divide ìyẹn jẹ́ four million yẹn báyẹn ó jẹ́ bí ó ṣe léde ìṣúrúnà dìná 20 dinar yẹn ẹgbọ́n mi ẹwà divide owó yẹn that 4 million yẹn ẹ divide by 20 no ẹ divide by 20 eh 200,000 àbí so 200,000 òní dinar ẹyọ kan ẹwà multiply 200,000 by 1,000 ògbé 200 million òun ni alfudina tí lẹ́ẹ̀sì ó fún malik lọ́dún òun ni kọ́kọ́ yóò fún ọ̀nṣọ́bùn àmá yóò fún ọmọ kéwò ẹ̀ ní àpáànà lòun náà wọ́n sì jọka mọ́sálà ara mọ́sálà fẹ́jọ fàjọ òun ni wípé imam malik ló fi náà pé èèyàn lè fi jámù láàrin méjì tójò bá rọ lóhun wípé èyí ara mọ̀dínà ń sọ yẹn ó pọ̀ ju òjò Mọ̀dínà lọ òjò mọ́ rọ̀bẹ̀ gan àwọn sàájẹ́ ànẹ́bì bí àbó òbẹ́ìdá àti gbogbo wọn sáàmù ni wọ́n ní káàpù kàntómẹ́ntì wọn sí àwa gbọ́ pé wọ́n ṣe jámù rí láìláì òun ògbà òun ti gbà tẹ́lẹ̀ òun òṣèmọ́ ó wà lára lẹ́ta dákùn sí ti wájì délẹ̀ bára tẹ̀sílẹ̀ ìgbẹ̀rẹ̀ ìbákẹ́sì láti ẹ̀kẹ́ra èyí tí ò ní ní ìgbẹ̀rẹ̀ lásán bá ẹ̀bá mọ̀ táwọn afọ́bá fà bẹ́ẹ̀ bá kàn fà lẹ́sìn ẹ ti gba ẹ̀rì láìkì bẹ́ẹ̀ kàn fà malik ẹ̀rì láìkì bẹ́ẹ̀ kàn fà ṣáàfì ẹ̀rì láìkì bẹ́ẹ̀ kàn fà aṣọ́fì ẹ̀rì láìkì àfà gbogbo wọn ṣùgbọ́n àfà ní lọ́wọ́ láyà ara wọn. so imam ṣáàfì yìí wá dé sí sọ pẹ̀lú tó mọ̀ fà lẹ́sìn náà kó fà lẹ́sìn ẹ máa wò ṣíṣà ṣáàfì wá ní alẹ́ ìṣó afọ́hùn mi malik ẹgbọ́ ní mísírọ̀ kàn wọ́n pẹ̀ ah, ah. àà alẹ́ ìlú kéèsé pé ń ṣe ìjẹ̀yẹ́ o kéèsé pé ó fẹ́ máa máa fi wájà wọn o ẹmọ gbọ́n tó alẹ́ ìlú afọ́hùn mi máa rẹ̀ látín náà sábà hù lábíyà àwọn àbá lẹ́ẹ̀kùn ní ma pépè ju Málíkì lọ ṣùgbọ́n òun ò láwọn ọmọ tó tán lè dúró tí ma ẹ̀ Málíkì láwọn ọmọ tó tán spẹ́ẹ̀dì mẹ́ẹ̀ tó dé lẹ́ẹ̀kùn lọ́mọ tó ní òjé káwọn yẹn mọ́yẹ ṣé lẹ́ẹ̀kùn bẹ̀ láyé ní táàbí sọ pé ó fẹ́ mọ́ sọ láti fi súnmọ́ lẹ́ẹ̀kùn sí láyé bó ṣe fàṣí ọwọ́ ẹ̀fọ́ àbá sọ yìí ni ẹ wò dáadáa ibi tẹ́ ti mọ̀ pé ibi àwọn àbá sọ ìtọ́jú orí pé ní ẹ̀ ti wá wò tó bá ti wá wò ó ti wá mọ́ ní bàbá ní dákòókò lọ sí ìyàn ìgbìmọ̀ ìyàwó ìgbìmọ̀ ìgbìmọ̀ ìjàjẹ̀ ìjàjẹ̀ yẹ́ ti rí pé ìrìnkí láàrin pé ilé kí ló ní tàà kà pé òfíyàn wa bó ṣe lọ́kàwà bẹ́ẹ̀ ló ṣe lọ́dọ̀ ọlọ́run lọ́kàn sọ̀rọ̀ ni ìwọ́ rí pé báyìí tó ọlọ́run náà ti rárí bẹ́ẹ̀ náà torí pé wọ́n jẹ́ ẹgbẹ́ ni ọjọ́ sáláfí èmi ní ìyọ̀ ẹ̀rí sálárì sálárì náà ni sálárì sálárì ni ẹ̀ ṣe bá ti wá wò rẹ̀ báyìí kọ́ ìwọ gbogbo ọmọ tíra kan mọ táwọn àfáà ṣe kó mọ wá wọn kó wọ́n mọ̀ pé àwọn ọ̀rọ̀ tó tóbi tó tóbi tó tóbi lẹ́yìn bàtọ́ sílẹ̀ ìta anọ́dà ìwà ayà tó wí ní pé tàbílẹ̀ yìí ẹgbẹ́ tó kó láwọn ọmọ kí o láwọn ọmọ kí o tó tí ma rẹ̀ ẹ mọ̀ pé ń sọ níbi táàmà lè kí àti ń gbóná tẹ́sì ń retí rẹ̀ pé ẹgbẹ́ bá kọ́ńkà àwọn àhànáfòlú káàbọ̀ káàbọ̀ ẹgbẹ́ káàbọ̀ ó ti sàpọ̀ ìtì wọn ló jára wọn pé èṣe another one tí mọ́mọ́ mọ́mọ́ sábì sọ ó ní aláìtò afọ́wùmù Malik lakin alhazuwa tali Malik alhazuwa lẹ́yìn mọ́ pékè ìjú Malik lọ ẹgbọ́rọ̀ rẹ̀ yìí sábì ẹ̀yẹ̀yẹ̀ <laughs> kò sí bẹ́yàn bá ṣe mọ àwọn àfá yìí tó kàn pa àwọn tó ṣe yóò gbú de sọ̀rọ̀ àhà fún wọn náà ètò pé òye hmm? ìgbìmọ̀ nígbà tó yàn ò kájíra nígbà ń ta náà ni ń kọ́lù ẹlòmíì náà ni kò kà kankan bá ó kà fẹ́ sọ̀pọ̀ ó ta àfá rẹ̀ náà ni bá ó sì mú fẹ́ẹ̀lì kí sì ń kó ìbò so àdéhùn tàbí lọ mọ̀ alákùn inú sọ́yí muslim tọ́ muslim sọ pé wà rọ́wà lẹ́ ṣùgbọ́n sáàdì ní ṣùgbọ́n sáàdì tó dákọ̀ ní ìdí máa bẹ́ establish ní wípé àtà ṣáfẹ́ ẹ̀dàkọ̀ ló